kọ́kọ́ ṣe anything nǹkan tí bàbá ìbàdàn sọ ìfáìnà ìbẹ̀rẹ̀ kọ́kọ́ ṣe anything ó jọ nǹkan tó kàn ṣe fún yín pé kí church kọ́ lọ bàbá ìbàdàn kọ́ lọ sí mosque kọ́ lọ pray fún ṣùgbọ́n wọ́n ń ṣe àwọn kọ̀ọ̀kan yẹn kò make sense o ẹ̀ wọ́n jẹ́ kí àwọn ẹbí wa ká lọ sẹ́tù. mo fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ṣe anything ìgbọ́n sí bàbá ìbàdàn sọ ìfáìnà anything kó jọ ìgbọ́n tó kẹ́ ṣe fún yín pé mo lọ church kọ́ lọ bàbá ìbàdàn kọ́ lọ sí mosque kọ́ lọ pray fún ṣùgbọ́n wọ́n ń ṣe àwọn àkọ́kọ́ yẹn kò make sense o ẹ̀ múnú wá dúró lẹ́yìn kó bá fún òun ṣe anything kò múnú ẹbí yẹn dùn kò múnú wá dúró kò múnú bàbá kò múnú ìyá dùn ẹ̀jọ́ sórí ọlọ́run mo bẹ̀ wọ́n ó jọ ó rìlíìsì wa ó jẹ́ kí àwọn ẹbí wa kalọ̀ sẹ́tù wọn. bí ẹ bá ní ohun tó lúwa sọ lórí ọ̀rọ̀ Tinubu ẹ bá ní ọlọ́run ò rí sọ. So láti ara wa a máa wò yín ṣé ìtòlúwa tí wàá lò wá fún lórí ọ̀rọ̀ Mohbad ọmọ olórin ìgbàanì tó kú tí olúwa sọ ní gbangba wípé kò ní ní justice olúwa sọ. So fáwọn tó bá ń wò mí tó dẹ̀ mọ̀ mí dáadáa ó sọ wípé ọ̀rọ̀ Mohbad tí wọ́n ń pariwo yìí inú ilé lọ́tì máa ti lọ sẹ́tù ẹgbẹ́ ìtorí pé ọ̀rọ̀ inú ilé ni. àwọn tó bá ti mọ̀ mí dáadáa tí wọ́n dẹ̀ máa ń wo àwọn fọ́nrán mi. Eh, pàápàá àwọn tí wọ́n gbàgbọ́ nínú Olúwa látara wa. Àwọn tí wọn ò fojú wípé ẹ̀ olóògùn ni bàbá yẹn ṣé bàbá tó máa ń ṣe ọṣẹ tó máa lóun ń ta ọṣẹ òun ń ta egbògi ibà egbògi jẹ̀dí hmm, egbògi high blood pressure egbògi diabetes egbògi ìsétọ̀ tó ń pè ní prostate cancers egbògi any form of eh, oríṣiríṣi tí mo rí pé ojú táwọn èèyàn fi ń wò mí nìyẹn tí wọn ò fi gba ọlọ́run gbọ́ látara mi iṣẹ́ tá a bẹ̀rẹ̀ mi nìyẹn there is no way no going back iṣẹ́ tá a gbé lé mi lọ́wọ́ nìyẹn ṣe nígbà tèmi ti mọ̀ wípé ewé àti egbò ti olúwa ni èèyàn kan ló dá ọlọ́run ló déwé ọlọ́run dẹ̀ ló dá egbò ṣe ojú tọ́pọ̀lọpọ̀ fi ń wò wá nìyẹn pé no it must not be a man of God it is babaláwo fine and I always tell you people pé ẹ tiẹ̀ pè wá ń babaláwo gan ṣebí orúkọ ni babaláwo béèyàn tiẹ̀ pè wá tó ní à wòlíì wo nìyí àwọn wòlíì abracadabra wòlíì abracadabra wo nìyí béèyàn tiẹ̀ dẹ̀ pè wá bẹ́ẹ̀ tó ní àwọn wòlíì abracadabra wo nìyí abracadabra táwọn ti ẹ̀ ń sọ ìṣe orúkọ náà ni orúkọ ni babaláwo orúkọ ni pásítọ̀ orúkọ ni prophet orúkọ ni evangelist orúkọ náà lẹ́ńjìníà orúkọ ni fọ́níṣọ̀ orúkọ òun náà ń pè ń plọ́mbà ní tó bá wọn lé kálukú ló lè jẹ́ ṣẹ̀bíyá torí pé gbogbo wọn wá ń jẹ́ oríṣiríṣi orúkọ yìí ìyẹn ò sọ wípé ọlọ́run ò lè lò wọ́n ṣe ìbáṣà ti ń gbọ́ babaláwo ti bìlí pé èèyàn ìkà èèyàn ìkà no èmi ò báyàn fọwọ́ sí láti bèrè ayé mi àwọn tó dẹ̀ mọ̀ mí mọ̀ pé i don't put hand in it pé kéèyàn bẹnu àtẹ́lù nǹkan kan tí mo mọ̀ pé no nǹkan tẹ̀ ń bẹnu àtẹ́lù yìí no kò jẹ́ kó rí bẹ́ẹ̀ àìmọye pásítọ̀ tó jẹ́ kàní àìmọye àáfà tó jẹ́ kàní àìmọye wòlíì tó jẹ́ pé bàbá ńlá ìkà ni wọ́n so therefore ibikíbi nìka wà ibikíbi dẹ̀ ni àwọn tó ń ṣe rere náà dẹ̀ wà so therefore èèyàn kò lè wá máa fojú yẹn wò mí pé no it must not be God ló rán mi gbogbo ohun tọ́lọ́run rán mi àwọn tó bá fẹ́ sòótọ́ ń tòótọ́ tí mo ti sọ jáde pé olúwa ló wí èwo ni kò ṣẹ nínú ẹ̀. dàtí mo rí fídíò màmá Mohbad lálẹ́ yìí <laughs> mo kọ rẹ́rìn-ín pé ah olúwa títóbi ni ọ́ bó o bá tún sọ lọ́la màá tún sọ jáde tó pé ìníkọ́ ló ti ń sọ tó dẹ̀ ń rí bẹ́ẹ̀ bó bá tún pè mí lọ́la pé ọmọ o báyìí lolúwa wí o irú owó epo tó fi sí kínní ní last time tó ẹ̀ṣẹ̀ fi sí ẹ mo ti sọ Sunday ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ yẹn gángan náà lọ fowó epo yẹn kún pé <laughs> ní September even gan ẹ fẹ́ wọ September ni olúwa ti sọ prophet that is September gangan eh, that was I think it should be the first day of September lolúwa ti sọ àsọtẹ́lẹ̀ epo pé there is going to be hike owó epo máa tún lọ sókè ó dẹ̀ lọ sókè kì í ṣe èrò ènìyàn èrò ọlọ́run ni ohun tó dẹ̀ ń kóyà jẹ wá nàìjíríà nìyẹn a ò fẹ́ gba ohun olúwa gbọ́mọ́ olúwa sì wà bíi ti àtijọ́ <laughs> olúwa wà bíi tàtijọ́ no matter bí àwọn èèyàn ìka náà ṣe wà èèyàn rere náà wà so therefore you cannot just open your mouth and call somebody babalawo eh, it is not possible so therefore ọ̀rọ̀ Mohbad ṣolúwa ò wá sọ ṣẹ̀fọ́n tó lù wá sọ náà ló padà wá ṣẹlẹ̀ ìdá táwọn ẹni tó ní nǹkan tí wọ́n ti sọ pé kí wọ́n jà wọn ò fẹ́ kẹ́nìbọ̀dì ṣe nǹkan kan mọ́ ẹ fà wọ́n sílẹ̀ káwọn lọ sẹ́tù nǹkan wọn nínú ilé wọn kí ló tún kí ìjọba fẹ́ ṣe ẹ̀yin lẹ lọ́mọ ni ìbáwọn tó ń lọ́mọ wọn lọ sọ̀rọ̀ yìí so therefore ẹ gbóhùn olúwa gbọ́ ẹ̀yin èèyàn yìí ká lè fi ẹsẹ̀ ẹ̀yin múlẹ̀ ẹ gbóhùn àwọn wòlíì rẹ̀ gbọ́ wòlíì ẹ òun ni ẹni tó ń gbóhùn olúwa ẹni tó mọ ọkàn ọlọ́run ẹni tí ó sì mọ ohun tí olúwa ń sọ tó dẹ̀ sọ jáde fún àwọn ènìyàn tó sì padà rí bẹ́ẹ̀ a ti sọ̀rọ̀ nípa Mohbad o bá tiẹ̀ sọ ti Tinubu tẹ́lẹ̀ ò gbàgbọ́ àìmọye yìí tá a ti sọ àìmọye àìmọye ọmọ kan tó kú ńgbà kan tó ló máa ní justice tó pa nínú ẹ tí wọ́n pa nínú BRT olúwa rán mi jáde ó ní ẹ má waste time ara yìí ẹ lọ sí òkú ọmọ yìí ọmọ yìí ò lè ní justice láéláé àwọn èèyàn bú mi gidigidi gan ìdí ni wípé olúwa ní àwọn tó wà nídìí ẹ̀ àwọn tó lágbára ni sòdì ẹ̀fọ́ ẹ mẹ́nu kúrò ń bẹ̀ ẹ má waste àkókò yín ẹ jẹ́ kó lọ sìnkú ọmọ náà bóyá bólú kìíní kan tí mi ti gbàgbé orúkọ ẹ̀ ṣùgbọ́n olúwa rán mi jáde nígbà yẹn àwọn tó dẹ̀ mọ̀ mí tí wọ́n sì ń wò mí dè ní ilé ni mọ̀ pé olúwa rán mi jáde nípa ọ̀rọ̀ ọmọ oníbíàótì yẹn náà àdẹ̀jáde tó pọ̀ tó bá fẹ́ tó bá rúyàn lójú táwọn èèyàn ó wò lọ́tún wò lọ́sìn kí ló ń ṣẹlẹ̀ òun làwa máa ń béèrè lọ́wọ́ ọlọ́run olúwa kí ló ṣẹlẹ̀ níbo lọ̀rọ̀ náà máa já sí wòlíì ni wá no matter bó báwọn ẹ̀kọ́ pè mí babaláwo mi ò níyàn kan tí mo fẹ́ bù ṣùgbọ́n fẹ́ kó yí ẹ ọ̀pọ̀lọpọ̀ babaláwo ló máa wọ̀run ọ̀pọ̀lọpọ̀ wòlíì tó dẹ̀ rí yẹn wàá bá wọn nínú ná likewise mi ò wá ń ṣe babaláwo orúkọ dẹ̀ ní babaláwo mo ti sọ fún ẹ wòlíì ọlọ́run ni mí ewé àti egbò torí tí mo mú dání tí mo ń ṣiṣẹ́ tọ́mọ ní à ń ṣọṣẹ́ à ń ṣe gbá hmm, ohun tọ́lọ́run fún mi nìyẹn wọ́n dẹ̀ fi ń tún ayé ọmọ aráyé ṣe kò jù yẹn lọ ṣé ìwọ náà gbé fídíò yẹn wò kó wo bóyá ọlọ́run ràn wá orúkọ mi ò yí padà o bàbá confam jp náà ni ẹni tọ́lọ́run fẹ́ ẹni tọ́lọ́run rán níṣẹ́ táwọn èèyàn sọ pé àwọn ò ní gbọ́ ṣùgbọ́n jẹ́ kí n sọ fún yín kí gbẹ̀yìn má dolóko àdá òun ni mo ṣe ń sọ yìí máa táṣe fídíò yẹn mọ́ fídíò yìí God bless you.